فضلنا بالإسلام وأرشدنا إلى سواء السبيل كما نسأله تبارك وتعالى أن يصلي ويسلم على النبي صلى الله عليه وسلم الذي ترك أمته على محجة بيضاء ليلها كنهارها ولا يزيغ عنها إلا الهالك كما وصف بذلك عليه أفضل الصلوات والتسليم وعلى آله وصحبه وكل من استنى بسنته واعتدى بهداه إلى قيام الساعة المتأمل لواقع الأمة أنا أقصد الأمة هنا الأمة الإسلامية في مشرقها ومغربها في جنوبها إلا شمالها لوجد لو عجب الأجاب وليتألم حقيقة التألم مما يرى من الذل والعناء الذي سببه كنقول أعداؤنا أو نقول أنفسنا فمثلا الآن إذا نظرنا إلى واقعنا السياسي سواء كان في مصر أو في الشام أو في أفغانستان أو في العراق سواء كان في الشرق أو في الغرب نرى أن المسلمين يعيشون في ذل تام وقد تسلط علينا أعداؤنا بل كذلك في أمور المتعلقة بالإدارة كذلك ما يتعلق بالتجارة كذلك ما يتعلق بالاقتصاد كل هذه الأشياء كانوا ليس الإسلام فيه قول وليس الإسلام فيه مجال بعد أن كنا رواد الدنيا بعد أن كنا قضاء قضاة العالم قضاة الدنيا فصرنا ما صرنا من من من التابعين صرنا من الأطباع وأطباع وأطباع وأطباع تابعين للغرب كافر أو للشرك ملحد حتى ترى من المسلمين من يريد أن يتكل كل من دب وهب في الإسلام فإذا جاءت الاشتراكية تقول لهم نعم، هذه الشراكية بررها الإسلام لأن يعني الله تبارك في محكم تنزيله لكي لا تكون دولة بين الأغنياء من من منكم كذلك المرأة الرأسمالية تدخلها في الإسلام بالطريقة مباشرة أو غير مباشرة كذلك من يرى علمانية فصل الدين عن الدولة يستدل بقول نصراني أنا مالي كيصر ترك مالي كيصر لكيصر ومال الله لله بل مثل هذا يستدل بقوله عليه أفضل الصلاة عليه أفضل والتسليم أنتم أعلم بأمور دنياكم فأولا تبع منك وأنهم مخرج من دائرة الإسلام فكثير من هذه الأقوال إنما صدرت عن الجهال وتعلم الشديد من واقع الأمة الذي أقلى أولى في فكرة انهزامية أنهم يروا أنفسهم متذللين رأوا أنفسهم منهزمين أن الغرب والشرق قد جاءوا الآن وتسلطوا على المسلمين سواء تسلطوا على ديارهم أو على أفكارهم فلذلك المسلم الغيور الذي يتألم قلبه من هذا الواقع المرير يسأل ويتساءل ما السبب ومن هنا من هذه الأيثية الإجابة عن الأسباب أو السبب تأتي أجوبة كثيرة منهم من قال أن الإسلام هو الناس هو الذي سبب رجعية الأمة وقد سمعنا هذا من العرب الذين تسموا أنفسهم بمستنيرين هم الذين رأوا النور فغيرهم الآن الذين يدعون إلى التمسك بكتاب الله والسنة كما كان عليه الصلاة الأمة هم بدويون فمنهم من قال أنا ما السبب هذا إنما هو تسلط العدو علينا فإذا نظرنا إلى ما كتبه شيخنا وعالمنا الذي وصف بأنه حبر الأمة الذي قيل عنه أن السلفية في شاطئ وكتب في شا... وهو في شاطئ آه، السلفية في شاطئ والناس في شاطئ آخر وكتبه جسر بينهم العالم الفاضل الإمام تكي الدين أحمد بن تيمية ذكر في أحد ما كتب قال أنه إذا نظر إلى ما أصاب المسلمين من الذل والقتل والتشريد ويرى أن كل هذه الأشياء ترجع إلى أصل أنه ابتعدوا عن التوحيد كما وصف في أحد ما كتب عليه رحمة من الله فنستدل على ما قاله شيخنا الإمام ابن تيمية بما قاله ربنا تبارك وتعالى في محكم التنزيل في سورة النساء بالضبط حيث قال فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفس ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما أرجو فون الله atọrọ ìkẹ́ ọlọ́run la ọlọ́run fáṣíwájú wa ọ̀gá wa òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ọ̀là náà kan wọ́n mọ lórí òjíṣẹ́lá nìkan kọ̀rọ̀ kiri ká àwọn ará ilé àwọn sàbẹ̀ àgbẹ̀wọ̀n tó bá tẹ̀ lójú pọ̀nà tí òjíṣẹ́lá Muhammad tó gbé kalẹ̀ tí ti yọrí ọ̀kẹyìn gbogbo ẹni tí ó bá fi ara balẹ̀ tó wo bí umma Islam bó ṣe ní sìn yóò sì máa dùn ní gbogbo ìgbà á sì dà bí yóò bá ti lè sun ẹkún tita yóò sun ẹkún tinú ó dàbí ìgbà tó yẹ pé kò tí a wá fẹ́ sáyè fáwọn mùsùlùmí mọ́ tábáníkà wò ó láti fi yí pé kí ní ṣẹlẹ̀ lágbo òṣèlú wa tábáníkà bẹ̀rẹ̀ sí ní mú lára àwọn ìlú tá a pè ní duwal arabiya islamiyya àwọn ìlú tí wọ́n jẹ́ lu lárúbáwá ìlú islam nípìnlẹ̀ a máa wò pé irú kí ló bá àwọn èèyàn yìí gbogbo tí ń ṣẹlẹ̀ ní misra ìyẹn egypt tí ń ṣẹlẹ̀ ní sham ìyẹn syria palestine lebanon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò fi bẹ́ẹ̀ sápamọ́ fọ́pọ̀lọpọ̀ wa táwọn èèyàn mọ béèrè pé bó la mùsùlùmí wá wà eléyìí nípa ọ̀rọ̀ òṣèlú tabaníka wò ó nípa ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ètò ọ̀rọ̀ ajé iktisad economics àwọn tijara àbí commerce amari ipa mo bèrè pé ibo wà láwọn mùsùlùmí wà gẹ́gẹ́ náà tabaníka wò ó nípa ọ̀rọ̀ tìmọ̀ gan sciences nígbà tó jẹ́ pé àwọn àwa làwọn èèyàn ń wò kọ́ ṣe lánàá ó ṣe wá di pé àti ẹ̀wá sí láwọn tó wà lẹ́yìn nísìnyí tabatẹ̀ nígbà àwọn eléyìí ní ṣíwájú káwá wà lára wọn tàbí ohun tó ń tẹ̀lé wọn irọ́ bàbá ka ìpele kejì kẹlẹ́ kẹta kẹrin bẹ́ẹ̀ kẹrin karùn-ún láti mọ ara àwọn mùsùlùmí eléyìí níbi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ayé àwọn arípa òyìn wọn mẹ́sì wà lọ́pọ̀lọpọ̀ nígbà tí wọ́n rí i pé àwọn tó tọ́jọ́ ta Islam wọ́n wọ gbogbo agbègbè ilẹ̀ mùsùlùmí tó bá jẹ́ pé lẹ́yìn nìkan ni a sì rọrùn kí wá ṣe pé lẹ́wà nìkan ni wọ́n wọ̀ wọ́n tún wọ ìròrí àwọn mùsùlùmí débi pé àwọn èsì táwọn èèyàn wá mú wá lórí pé kí ló wá sọ àwọn mùsùlùmí dẹni ẹ̀yìn báyìí a máa rí i pé àwọn ogun táwọn ọ̀tá ń jà wá gan lápá lórí ìdáhùn táwọn èèyàn mú wá ayé lára àwọn èèyàn tí wọ́n gbé islam gan ló fà á àwọn eléyìí kì í ṣe àsọjẹ ọ̀rọ̀ mustapha kamal ẹni tó jẹ́ olórí turkey ní around ní 1920s ní tó gbàgbọ́ ní pé islam ló kó bá turkey débi tí wọ́n dé tó fi di pé gbogbo àṣà lẹ́ẹ̀ àwọn garb àwọn west ló kó wá sí turkey pé wọn gbọ́dọ̀ múra bí eh, ní múra ẹ̀sìn mọ́ súùtì kóòtù náà ni kí gbogbo wọn máa wọ̀ bígbà tó yẹ pé tí wọ́n bá ti pààrọ̀ aṣọ in tó bá wọn mùsùlùmí náà yóò pààrọ̀ ẹ̀bẹ́ náà ni. àti lára wọn tí wọ́n níbi àtòrí àwọn ọ̀tá tí wọ́n borí wa ni ṣùgbọ́n èyí tí ó súnmọ́ tá a fẹ́ múlò ó ní tí alimá ibn tèmíyà tí ó sọ nínú kan nínú nínú àwọn tíra wọn. ìkànnì àwọn àfáà òde òní abul hasan al-maribi hafizahullah oróyìn sheikh islam ní tèmíya ó ní pé gbogbo ẹni tó fẹ́ gbọ́ islam yé gẹ́gẹ́ bí àwọn ẹni ìṣíwájú ṣe gbọ́ ọ yé ó wà lápá kan àgbóyé tí wọ́n fẹ́ gbọ́ èyí ó wà lápá kan bí káwọn kan wà lórí kan káwọn kan wà lórí kan islands kí ni tí ó wà sanwó pọ̀ táwọn èèyàn ó fi lágbọ́yé bọ́lọ́run bá ṣe ṣàlàyé islam fún ṣàlàmù mọ́sàn islam bó ṣe sọ islam ṣàlàyé fáwọn sàhábà tí wọ́n fi rí islam lò tọ́lọ́n bá àlékè ọlá yìí fún wọn ní àti dúníyà àti àfẹ́rà ó ní kútùbù ibn tèmíyà jísòròn bẹ́yìn náà hùmà àwọn tíra sheikh islam tèmíyà àwọn ni wọ́n dàbí afárá tí ó so wá pọ̀ alimami tèmíyà wọn sọ yìí pé n tó ṣẹlẹ̀ sí wa yìí kì í ṣe tí èyí tèní ló ń sọ ṣùgbọ́n ní àfijọ́ pápá jùlọ gbogbo àwọn tó ṣẹlẹ̀ nísìnyí àwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn wọn ju eléyìí lọ ṣé fitna tu dar la fẹ́ sọ lọ́jọ́ tí wọ́n pa Usman bin Affan àbí fitna tu hajjami Yusuf athakafi àbí fitna tu fatimiyin àbí fitna tu tatar tí wọ́n wọ ilé Islam tí wọ́n pa àwọn èèyàn débi yí pé wọ́n wá tó wọn wọ́n pali wọn up wọ́n ní àwọn tíra àwọn afa tí wọ́n dà sínú omi omi ifrate ó black níbi ẹ̀dọ̀ tàdá Ibn Taymiyyah wá sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí o káwọn èèyàn má ròyìn pé torí pọ́nlọ́ọ̀ba àlékiọlá fáwọn ọlọ́ọ̀tá ní kápá ni ó ní ẹ̀ka àwọn ara wa ni báwo làwọn mùsùlùmí ṣe ṣe tọ̀hídì wọn sí báwo ni wọ́n ṣe mú ìmú ọlọ́run bá lékè ọlá lọ́kan ṣoṣo báwo ni wọ́n ṣe rí iṣẹ́ sí ó ní eléyìí ni ó mọ sọ fún wa gbogbo ògbà tí zul iyẹpẹrẹ tó bá ti bá àwọn mùsùlùmí eléyìí ni ó mọ jẹ́ bíi compass àbí indicator àbí táwọn mẹ́ta pé ibi ìbà ẹni kẹ́ ẹ wò àwọn ọmọ ayé àkànwá láti lè kí tí sheikh islam tèmi àtó sọ láti lè kí n lẹ́sẹ̀ ó lè má jọra wọn ṣùgbọ́n tá a bá ń bá láyé lọ á rí i pé ọ̀rọ̀ wà nù tí à ń sọ oní àtọ́lọ́mba àdìgá sọ sọ́tò nìsá tọ́lọ́mba àdìkẹ́ ọlá ń fi búra pé fáláwà rọ́bìkà ìrẹ́ muhammad sallallahu alayhi wa sallam mo fi ara mi búra la yu'minun àwọn tí wọ́n pera wọn ní mùsùlùmí wọn ní ní ìgbàgbọ́ ay al-iman al-kamil kì í ṣe al-iman as-sahih torí tọ́lọ́mba àdìgá bá pé la yu'minun pẹ̀lú tí wọ́n pé wọn ní mọ́ni rárá ó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ̀nyí wọ́n ṣe kí ni wọ́n ṣe mùsùlùmí kèfèrí ni wọ́n láyò mi ni wọn ní ní ìgbàgbọ́ tó pé bó ti yẹ kí wọ́n ní hatta tí wọ́n fi fi wọ́n muhammad sallallahu alayhi wa sallam yuhakimuka bainahum uh, fima shajara bainahum tí wọ́n fi mú wọ́n muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi fi ọ́ ṣe adájọ́ láàrin wọn fún gbogbo tó bá ṣẹlẹ̀ fima shajara wa ma min alfadhil umum máa yìí ó túmọ̀ sí pé gbóhun tó bá ṣẹlẹ̀ á sallam ṣe adájọ́ ni sawa and fil umur mutaalliqa bil aqida awil umur al mutaalliqa bid dunya ibada ó jẹ́ inú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn wa ni o àbójẹ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé wa ni o imani wa ò lè pé ìmánì wa ò lè yè kóró àfìgbà bá tábà fi muhammad sallam tábà tó fi ṣe adájọ́ ni gbogbo tó bá ṣẹlẹ̀ wa ní àwọn ìgbà kan nígbà táwọn èèyàn rí ọ̀pọ̀lọpọ̀ yẹpẹrẹ yìí ara àwọn ọmọ ìyá pàápàá jùlọ àṣẹbáàb àwọn ọ̀dọ́ tí wọ́n dìde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lo slogan kan wọ́n ní alhakimiyatu lillah ìdájọ́ tọ́lọ́wọ́n bá àdékẹ́ọ́lá ni ṣùgbọ́n àwọn ọ̀dọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n bá ń sọ ẹgbẹ́ alhakimiyatu lillah pé ìdájọ́ tọ́lọ́wọ́n bá àdékẹ́ọ́lá kalamu sahih like almuradu min waraihi qad yakun batilan ọ̀rọ̀ tó yè koro ni ọ̀rọ̀ tó lálàáfíà ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà bí wọ́n ti ń lò ó àti wọ́n ti ń ṣe a máa mútumọ̀ tí ò wọlé wá ní Egypt wọ́n tu sí pé èyí gbogbo ẹni tó bá ti jẹ́ tó bá ti jẹ́ olórí tí ò bá ti lo fi ṣẹ̀ríà tí ò bá lè ti fi dájọ́ sawa and fi kọ̀lìlà fi kẹfìrì káfàrà kófúrán mukhrij anilmila ọmọlẹ́mila gbogbo ẹni tó bá ti ṣe léyìí ó ti di kẹfìrí ó ti kúrò nínú Islam báyìí làwọn èèyàn gbọ́yé sí ṣùgbọ́n ọ̀rọ̀ yìí òdodo bẹ̀ ni pé gbogbo ẹni tí ò bá ti fi ń tọ́lọ̀ ọba àdékẹ́lá sọ̀kalẹ̀ tí ò bá ti fi ìdájọ́ apá kan kúfù ń bẹ lára ẹni òun làwọn sábà máa fi sọ yìí pé kúfùrù eléyìí gẹ́gẹ́ bí abdullahi abbas ṣàlàyé lẹ́sẹ̀ wọ̀lú kúfùrù alladhi antum tadhabuna ilayhi innama huwa kúfùrún dùnà kúfùrù kí ṣe kẹfẹ́rí tó gbọ́dọ̀ kó nu islam ìmọ̀ ṣe kẹfẹ́rí náà ni ṣùgbọ́n kò sọ̀rọ̀ di kẹfẹ́rí tá a fi sọ pé lè kó nu islam ẹ̀tọ́ ni kàtẹ́jẹ̀ sílẹ̀ orí fitna eléyìí ni wọ́n pa Anwar Sadat ni wọ́n pọ̀pọ̀lọpọ̀ àwọn lórí sí nítawa gangan ni pé àwọn tí wọ́n máa ń polongo ẹ̀yìn ní tẹ́ ẹ bá wo ìgbésí ayé wọn ẹ rí i pé in táwọn focus ni pé ìjọba ìjọba ìjọba gbogbo ohun táwọn náà ń ṣe kì í ṣe ṣẹ̀rẹ́ ọlọ́ọ̀ba lẹ́kíọ́lá ni wọ́n fi ń dájọ́ nu gbogbo ẹ̀ torí pé tùmọ̀ àyà ìgangan ọmọ lam yahkum anzalallah fáwọlá kẹmìlì kàfírún kò sí ní tó sọ yí pé ibi ètò ìjọba nìkan ni kó wà gbogbo àlámọ̀rí ọmọ ènìyàn bí bá gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ yóò bá jẹ bẹ́ẹ̀ yóò bá mu ọ̀nà yẹn ní kó mọ tọ́lọ́ ọba àdìkẹ́ lásán pa ẹ̀. ó láwọn afá tí wọ́n bá fẹ́ dá ọ̀rọ̀ fíkìw padà sí pilẹ̀ pé gbogbo agbègbè fíkìw pátá wọ́n ní pé fíkìw islámi àwọn òfin tọ́lọ́ ọba àdìkẹ́ lásán kalẹ̀ lórí ọmọ nìyàn ó bẹ̀rẹ̀ láìgbàtà bá ti bí sílé ayé báyìí títí tá a fi rìbọnù sàré kò síyàtọ̀ bí ọmọdé méjì bá ń jà gẹ́gẹ́ tèmi àṣẹ ṣàlàyé tí wọ́n á pè wá pé à ẹjọ́ bá dá sí i bá a bá débẹ̀ ntọ́lọ́hún sọ tánàbí ṣàlàyé láàfìdájọ́ láàrin wọn láàrin ọmọ ìyá pẹ̀lú ìyàwó ẹ̀ ntọ́lọ́hún sọ tánàbí ṣàlàyé láàfìdájọ́ níbi ètò ọrọ̀ ajé wa ntọ́lọ́hún sọ tánàbí sọ láàfìṣàlàyé ibo wa lélẹ̀ tí wàá ní ṣe pẹ̀lú zul yẹpẹrẹ tó bá mùsùlùmí ibi tó ti ní ṣe lélẹ̀ àwọn tí wọ́n ń ọ̀nà wo ni wọ́n fẹ́ mú kúrò tẹ́ bá wò wọ́n dáadáa ń tọ́ta múlé wọn lọ́wọ́ làwọn náà fẹ́ lò. fàgbẹ̀rẹ̀ nísìnyí tọ́ba ní ọ̀rọ̀ protest tó yẹ pé máa ń ta òyìn lára nígbà míì tó pé tí ìbá ṣe pé èèyàn súnmọ́ àwọn àfáàní ní mọ́gá ah, ẹjẹ́ àdákí ní irú ọ̀rọ̀ protest nísìnyí nínú tàríkì Islam Islamic history kò sí ẹ̀rí kan báyìí pẹ̀lú bí a ṣe ja mùsùlùmí tó ní Mẹ́kà bí ó ṣe rí yàtọ̀ báwọn yẹn ṣe ń pa wọn tó kò síbi tá a ti rí báwọn yẹn wá ní pé ẹja protest ẹja lọ Mẹ́kà ntọ́ta fi lé wa lọ́wọ́ náà la fi ń bá wọn jà a sì lè mọ a lè mọ wẹ́pọ̀ wọn a lè mọ lòtó wọn. táwọn ọmọ yàrá nígbà ẹjẹ́ àfi democracy establish islam táwọn bá nígbà irọ́ o a lè mú democracy a lè mú ní manhaj fún àti ṣàtúnṣe lórí ìlú a máa gbé ibo ǹjẹ́ kí lẹ́yìn sọ yìí náà. ìrọ̀jẹ̀ ìyàtún eléyìí bí ìgbà yẹ pé ẹ̀ ń dọ́kọlọ àwọn èèyàn padà sẹ́yìn ni a lè ní experience pé gbogbo ibi tí wọ́n ti lò ó bó bá kú rẹ̀ kó tàn mùsùlùmí lọ́wọ́ báyìí ìgbà míì yóò tẹ̀ wọ́n lọ́wọ́ gan ó ti gbà lọ́wọ́ wọn gbogbo àwọn àsàlíbù yìí àwọn methods àwọn ọ̀nà tá a fẹ́ fi establish pé kí islam kó wà lórílẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àtọ̀dọ̀ àwọn ọ̀tá òun la ti mú eléyìí nípa ti ọ̀rọ̀ síyáṣà káwá tó wá wálé pàápàá jùlọ àwọn tí ó mọ̀ àṣìṣe yìí ó lè má jẹun tó jìnnà sí wa bal min bani jildatina wọ̀tẹ̀kẹ̀lámúrẹ̀ bíi alsinatina pé àwọn tí ó yàtọ̀ síra wa ni bá a ti rí làwọn náà rí ṣùgbọ́n àwọn àwọn ah, àwọn spears yìí àwọn ààyè yìí ọ̀pọ̀lọpọ̀ nígbà míì a ní ronú kàn pé a ah, ṣé sàlámù náà tún dáṣe léyìí ni fàpẹẹrẹ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin ọmọ ìyá àti ìyàwó àbóṣẹ láàrin ìyàwó àtọkọ àwọn níbi ah, ẹja àfintọ́lọ̀ ń sọ káfíń tánàbí sọ káfíńdà ánìyàlá ẹlòmíì àwọn ìgbà ìrọ̀ ṣé àwọn afáyẹ̀ náà sọ wá pọ̀ nítẹ́lómi máa sọ nìyẹn ẹ̀wẹ̀gì irọ́ mi ìlọsọ́dọ̀ àwọn afá yẹn o torí pé àwọn náà ní tiwọn lára o intaade mọ̀ táwọn islam sọ fún wa nìyí pé alùrànlámà o wàrà sátúlẹ̀ àǹbìyà àwọn afá yìí àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run wọ́n jogún ànábì ọlọ́run níbi mẹ́àjánàbì wọ́n jogún yìí pé gbogbo tó bá ṣẹlẹ̀ kí wọ́n mọ mú dájọ́ ọlọ́run bá muhammad sallallahu sallam kí wọ́n mọ̀ fi dájọ́ láàrin wa ni ó ọ̀rọ̀ wa dọ̀rọ̀ owó ìjà fẹ́ dé wọ́n ní ẹja sọ kí lọ́lọ́run sọ gíláàrọ̀ mi sọ ẹ má mú ọ̀rọ̀ ọlọ́run wá sínú business kí ni yàtọ̀ ní ìwà àtàwọn nasara àtàwọn christian tí wọ́n ní pé tẹ́rùkùmọ́ lè késàn lè késàn ọmọ nílá àlèlà ẹja àfi ti késàrì fi késàrì nínú islam késàr ọmọ lè késàn kúlú nílá àti késàrì àti ní késàrì ní gbogbo ẹ̀ pápá tọ́lọ́run bá àlékẹ́ ọlá ni wọ́n ní pé business ìjọba ti mẹ́sìn wọ wàláì kò ní succeed nígbà míì wá ní kèfèrí ò máa sọ wípé ẹ̀rí gbẹ̀yìn mùsùlùmí ẹ̀ ní nǹkan lọ́wọ́ nígbà tí financial crisis ṣẹlẹ̀ ní Europe tí wàhálà ọrọ̀ ajé dé lára àwọn tó kọ́kọ́ sọ yìí pé ẹ̀rí ó yẹ ká kọ́ ṣe àwọn mùsùlùmí Pope Benedict the sixteenth olórí Catholic Church onígbà máa wo Islamic finance survive gbogbo crisis ẹjẹ́ akọ nígbà náà nígbà méjì afẹ́ sọ̀rọ̀ ń ta gan àwọn ọmọ yàtọ̀ ń ṣiṣẹ́ ní bank àgbà òjò wọn lẹ́wà àti sọ̀rọ̀ gbọ́ nira pé ìbọn àti afẹ́ tí a ní bank ní sin bára ìfẹ́ ní experience tó tá a bá ṣiṣẹ́ níbi yúrì bára ìfẹ́ ṣe mọ́ọ̀tì ṣe ẹyẹ kámọ́ yẹn náà wọlé gbé da nígbà tó bá ní pé ká ṣe báǹkì ká fi lè kọ́bọ́n ṣe ètò ọ̀rọ̀ báǹkì ọ̀dà ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ ní ọtí náà òun náà lè ṣètò ní ọtí kó bá lè mọ bá ti ṣe bá ti mọ̀ pọ̀ tí ì ṣe èyí tí alcohol wà ń bẹ̀ ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé economics business wa èyí ò mú ntọ́lọ̀ ń sọ tánàbí sọ náà wọlé ọ̀rọ̀ ìdárọ̀ administration ntọ́lọ̀ ń sọ tánàbí sọ ọ̀rọ̀ employment ntọ́lọ̀ ń sọ tánàbí sọ ọ̀pọ̀lọpọ̀ ọgbà la máa ń rí i pé aláwọn àléébù nínú àwọn nǹkan yìí tí ó sì rọrùn fún wa láti sọ pé ní yìí mọ̀ mọ́ ó ń tó mọ̀ pọ̀rọ̀ yàn lé tó mọ̀ ikú ọ̀rọ̀ yàn ní ló jẹ́ lóhun lórí ni ìgbà míì yóò jẹ́ látara ìmọ̀ táyìn mọ́ fi ń takò tọ́nà ń sọ tánà bí sọ lára ìmọ̀ kan eléyìí náà ṣẹlẹ̀ nípa sábàbù nùtù àyà yìí wọ́n nídìí tó àyà fi sọ kalẹ̀ ọ̀dọ̀ àwọn mufasirun àfàwọn onítẹ̀fsir wọ́n ní pé Zubayr bin Awwam radiyallahu anhu àtàràkùnrin kan lára àwọn ansari wọ́n ní fanfa lórí ọ̀rọ̀ oko ọ̀rọ̀ business náà ni iṣẹ́ sọ́ra wá dájọ́ tán kò wá tẹ́ ansari yẹn kò tẹ́ lọ́rùn ó ní ankara ibn amatik ṣé tó ń pẹ́ wá jẹ́ ọmọ ẹ̀gbọ́n àbábùrò bàbá rẹ̀ lóbìnrin ló fi wá fún un ó ní jọ́nà bí sàlám bá yí padà ọlọ́run bá àdìgá bá sọ ayẹyẹ kalẹ̀ ansọ́rì yìí kì í ṣe kẹfẹ́rí kò ní kẹfẹ́rí ṣùgbọ́n ọlọ́run bá àdìgá sọ fún wa yìí pé ìmánì wo ò ní pé àyàfi pátápátá tó fi ń tọ́lọ̀ ń sọ táwọn bí ṣàlàyé táwọn sàbẹ̀ múlò tábà tó fi ṣe adájọ́ láàrin wa lára máa ń fà níbi agbègbè ti bí a yọ ògbé a wàkàdálíkà àlfẹ́ẹ́nà àlẹ́yìn abá àná bó jẹ́ pé àwọn tí wọ́n ń sọ lọ́jọ́ náà lọ́hùn àwọn ń sọ nípa ti kúfúrú igbe irọ́ ìyẹn tí wọ́n mọ̀ọ́mọ̀ mú wa àní tẹ̀lé kò bá jẹ́ wípé ó bá làákà ẹ̀ mu àní tẹ̀lé torí pé bàbá àwọn bàbá wa tí wọ́n ń ṣe ó yàtọ̀ sí ní tó ṣe yìí wọ́n ní gbogbo òòṣà bó ṣe pọ̀ tó yìí tó pé pípọ̀ wọn ìrẹ́ká wọn fi dúró ni òun wá so gbogbo wọn dẹ́yẹ ọkọ̀ pátápátá gbogbo àkàwé táwọn ìsìlámù mú wá tí wọ́n rí bí wọ́n ti fẹ́ jà níyàn gbogbo ẹ̀ ni wọ́n dànù torí pé wọ́n ló yapa sí báwọn ti báwọn bàbá wọn Abu Talib tó mọ̀ pé òun ni mọ̀mọ́ sàsílámù ń sọ kí ó tí ò fi gbà onírọ́ báwọn bàbá wọn ti ń ṣe nǹkan nìyẹn ló fi jẹ́ pé ńgbà míì táwọn mọ́ṣáláṣí tí àwọn imam àbáwọn ará mọ́ṣáláṣí tí ó mọ̀ ṣe nǹkan tó yapa súnà súnà wà báyìí àwọn dẹ̀yìn kọ́ tọ́mọ̀sọ́gbẹ́ntọ́lọ́run sọ sọ ọ́ nígbèrọ́ imam lágbájá àwọn wá sí mọ́ṣáláṣí mọ́ṣáláṣí kan ní ọ̀nà abúlé ẹ̀gbá wọ́n ní kíbla wà báyìí ó dé nǹkan kíbla ni wọ́n ṣàlàyé fún pé mọ́ṣáláṣí yìí ò dojú kọ kíbla wọn bí níbo àfáà lágbájá báyìí ló wá ló wá sí mọ́ṣáláṣí ó ní ẹ wo àríkàbà báyìí làkọ mọ́ṣáláṣí ah, ẹ ti wá àríkàbà tó wá dé nǹkan kíbla ìtàwọn àfáà sọ ìtàwọn bàbá sọ làwọn èèyàn fẹ́ gbé lórí ìtọ́lọ́wọ̀n bá àdékẹ́ látàrí sàsílámù sọ ẹlòmí gẹ́gẹ́ àìṣàlàyé ajẹ́ látara àìmọ̀ kan onígbà àwọn bídà ńláńlá nígbà míì ẹlòmí yóò nira fún láti lè gbé jùlẹ̀ kì í ṣe gbó lẹ́rìí fún ṣùgbọ́n gbà pàm bàbá ń ṣe òun náà mọ̀ tẹ̀lé wọn ni ọlọ́run bá jẹ́ sọ fún wa yìí pé gbogbo eléyìí ìtọ́lọ́wọ̀n bá àdékẹ́ ọlọ́run bá ti lọ́wọ́ sí tó ṣe mọ́mọ́ sàsílámù bá ti lọ́wọ́ sí kíwájú gọ́ọ̀bù nìkan ó lè jẹ́ shark nígbà míì the east bóyá àwọn americans la fẹ́ tẹ̀lé àbáwọn russians eléyìí máa ń sábà ṣẹlẹ̀ lọ́dọ̀ àwa tá a wà educated lọ́dọ̀ àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ayéjọ́hun ń tá a bá ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń kọ̀ fún ọmọ wọn kí wọ́n lọ léèrè wọ́n rò pé tó bá ti lọ ọbẹ̀ yóò ṣẹ̀sìn nù kò bá jẹ́ pé ilẹ̀ islam làwọn yẹn dá skul yìí sí ìwé lẹ́yìn tó clear ni tó bá jẹ́ pé lù tó ẹgbẹ́ mùsùlùmí ló pọ̀ jù ń bẹ̀ ni wọ́n fi skul yẹn sí kò sí bó ti fẹ́ ṣe ẹlòmíì wọn ni ó change orúkọ fápẹ̀rẹ̀ yín sìn wọ́n pe school kan ní Mount Carmel ní Ìlọrin ló wà bí Ìlọrin ṣe jẹ́ ìlú tó súnmọ́ wà lọ́jọ́ máa ń ṣàlàyé tó súnmọ́ àlùjànnà tí àgbà o. now gbogbo ẹni tó bá ti wọnú school yẹn wọ́n gbére Mary báyìí kò sí bó ti fẹ́ jẹ́ ó kúnlẹ̀ ó ṣe sign crucifix lọ́jọ́ náà lọ́hùn àwọn bàbá rí àwọn nǹkan gbogbo irọ́ àní fọmọ wálẹ̀ kí wọ́n sọ ẹ̀ sínú nígbà náà nígbà tó dúpẹ́ abẹ́rẹ́ sí ní kàwé ọgbẹ́ ah well àwọn bàbá yẹn wọ́n rọrùn àlè dáadáa ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n tá bá wò dáadáa rí pé gbogbo ń ta pass through yẹn kò sí báyìí fẹ́ go through àwọn school yẹn tí ò ní lápá lára wa. eléyà máa sábà pàdé ẹ̀ ń ta mo lọ ṣe nìkan kan bì kan abágbé pé wàlí ìyàwó dà ni àwọn alákọ̀wé náà ni ìyá yẹn wọ́n kàwé ní uk àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyá yẹn bá di ó pé i am the father the mother the um, to, agreed but you cannot be the father and the sisters you must call somebody ẹnìkan ló máa ṣe wàlí ẹ̀ lè ṣe á tún wà ní ìràwọ̀ tó fẹ́ sọ láti lè sọdọ́dọ́ wọ́n ní mo sọ fún ìyá yẹn pé sí kò ń ṣe pé kàgàn ṣe kí nìyẹn kan ká máa lọ i have to sleep at home mo gbọ́dọ̀ lè sùn pé ní tí mo ṣe mo ṣe bó yẹ ká ṣe abánikí wọn pẹ nìkan tó jọkùnrin wọn bá tún pé ẹnìyàn bá ṣe agri tán wọn béèrè pé ẹni tí wọn pè yẹn nọ́mbà ò lè jẹ wọn ni christian ni <laughs> ó bá di wàhálà mi tó kọ́lọ̀ màdìgáṣà nu wa ọ̀pọ̀lọpọ̀ ọgbà la máa ń bá àwọn nǹkan yẹn pàdé èyí tó máa ń dùn ní jù níta bá ń bá àwọn nǹkan yẹn pàdé láàrin àwọn tá a fojú jọra wa tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ n tó ní ṣe pẹ̀lú ìfẹ́nu anafẹ́lòmíì láti gbọ́ pọ́nà ń sọ ànábì sọ ọ̀pọ̀lọpọ̀ wa ń gbàtà fẹ́ fẹ́yàwó tọ́ni bàbá ìyàwó wa kò fẹ́ gbà wọ́n gbé bàbá ìyàwó kò gbọ́ bàbá ìyàwó gbẹ́ sí i rárá ẹja lọ sí one thousand and four torí ó lè wá fẹ́ràn sọ́dọ̀ ṣe gẹ̀rẹ̀ jìbìlì tó ti mọ̀ ẹgbẹ́ àwọn òní fi ara mọ́ yẹn wọ́n bá lọ́wọ́ one thousand and four ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bímọ obìnrin tẹ́ bá ní tó ti kàálẹ̀ fáwọn ọmọ obìnrin yẹn pé at least kó tó marry nísìnyí ó wọ̀rọ̀ ní doctorate ẹ torí pé ebi ó pa tí ó bá tí ó bá gbogbo àwọn táwọn sọ pé àwọn bàbá yẹn ń ṣe àwọn ń ṣe lórí pé wọn mọ̀ ìwọ mọ̀ ọ́ dẹ̀ tó ń tún nǹkan yẹn ṣe tí máa ń bá àwọn sọ máa sọ wọn pé ọlọ́run mú yín àwọn ọmọ yẹn ọ̀nà ọba adékíọ́lá ajẹ́ kí wọ́n dàgbà síbi tá a wà á máa bèèrè lọ́wọ́ pé kí ni wọ́n sọ ń gbà náà lọ ọmọ ìṣòro ní ọ̀dọ̀ àwọn kọ́ ní one thousand and four ẹ̀jẹ̀ bá fọmọ yìí lọ́kọ bó bá kàn wá ń kàn wá wa oníkálukú wa jókòó yóò jókòó yóò fún gbogbo àwọn nǹkan yìí nínú ta kọ́ nílé ìwé tó takuntọ́ nígbà tó rọ pé ọmọdé tó jáde a rí lórí Arabic and Islamic studies àbí Arabic or Islamic studies tó jáde tó ní pé kò sí ní tó jọ pé kò tiẹ̀ sínú ẹ̀sìn ọ̀rọ̀ tí wọ́n sọ pé kò sí ní tó jọ yìí àwọn àáfàá sọ pé ìjìmá ń wà lórí ọ̀rọ̀ yìí pé ẹnu ń mọ̀ yìí kò lórí pé ilé ẹ̀tọ́ wà fún kama nakalahu al-hafid ibn hajar asqalani fi fatil bari wa kama nakalahu ibn munzir fi kitabi al-ijma pé ẹnu ń mọ̀ yìí kò ipe eléyìí ẹ̀tọ́ wà fún nínú islam nítorí kí wọ́n bẹ̀rẹ̀ ni pé kí làwọn tí islam là kalẹ̀ kí hàn tó lè ṣe ìyẹn ò kàn wọ́n wọ́n ní there's nothing like that ọ̀rọ̀ ní káwọn afá gbóyìnbó wọn bá yẹpẹrẹ àwọn afá débi yí pé wọn tẹ̀ nífẹ̀ẹ́ gbọ́rọ̀ rárá ojú tẹ́lẹ̀ mi bá fi wọn níbi àwọn eléyìí kéwì máa ó yẹ kí ayé tí wọ́n ti lọ nígbà tó bá tó bá tí nǹkan bá dùn ẹlòmíì tó wò pé òun nídìí àfà ní ẹsẹ̀ wá kọ́nà balùwẹ̀ sànù wa o ibi ìdára wa pàápàá jùlọ nítorí ṣe pẹ̀lú ẹni tá a bẹ̀ níṣẹ́ àtẹ̀ntíṣẹ́ fún ni the employed and the, employ the employee and the employer báwo ni islam ṣe là kalẹ̀ gbogbo àwọn eléyìí islam dá sí ọrọ̀ ajé wa báwo láti ṣe gbogbo àwọn nǹkan ìlú ẹ̀ka akọ́ dáadáa kọ́lọ̀mbà àdìgbàṣánu wa gbogbo ẹni tó bá wá mọ̀ mọ̀ tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tí wọ́n sọ fún yín pé a ẹ jẹ́ alọ́bá àfa lágbájá ẹ jẹ́ alọ́bá ustaz lágbájá ìdí tá a fẹ́ fi lọ bá wọn ní pé kí wọ́n lè bá a fi tọ́ lọ́hùn tànábì tó tó àgbèrò òun ò ní lọ bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ á sọ báwọn haúsá ṣe máa ń sọ pé aláyé àìsà ó kú okò ọlọ́run torí ẹ lélẹ́yìí ó mọ̀ mọ̀ tàpasí tó náà bá lékè ọlá sọ ìtàn olùsọ sílámù sọ ni kọ́lọ́n bá àlùjá ṣàánú wa kọ́lọ́n bá àlùjá fún wa ní òdodo ẹ̀sìn ọlá tóbi ọlá agbára ẹ̀ gẹ́gẹ́ náà ni gbogbo àwọn ilẹ̀ Islam tí a ti ń jẹ àwọn èèyàn tábà wò ó lóòótọ́ àwọn eléyìí wọ́n ń fìyà jẹ àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ tábà wò dáadáa gbà torí pé àwọn mùsùlùmí náà wọn ò ṣe tó yẹ ṣe ni ọ̀rọ̀ wípé ẹ má ṣe khuruj al-hukam ẹ má jáde lórí àwọn ẹ má protest ẹ má sọ pé ẹ fẹ́ lé olórí kúrò àwọn àfáà ti ń sọ nísìnyí ilẹ̀ jì ọ̀nà jìn nínú gbogbo tíra àkídá wọn fi si pé nínú àwọn nínú àkídá wa àdìsọ́kàn wa ni pé a gbọ́dọ̀ jáde sólórí tó wọ̀ tó lórí yẹn bá jẹ́ kéfèrí gan wọ́n ṣàlàyé ìgbà ó lẹ́ẹ̀tọ́ jáde pé ẹ fẹ́ lé olórí tó jẹ́ kéfèrí kúrò ńbẹ̀ rájà ohun tó ṣẹlẹ̀ nísìn bashar Assad, bashar allah bishar ní syria damara albilad wa sharza al ibad tó ń pa àtọmọ àti àtọmọ àtobìnrin kò séyìí tí òun ò panu ẹ̀ débi pé àwọn afọ́sọ pé wọ́n sọ fáwọn èèyàn kan wá sọ pé láìlá ilà Bashar Assad ní misrọ the same thing ìgbà tí ti misrọ tó ṣẹlẹ̀ inú àwọn ọdún pé ah àwọn tó sọ pé ká má ṣe protest ṣó padà ṣó wà padà jáde wọn lójú ẹ̀ sí ìwọ láti di olórí lọ́jọ́ náà mo sọ fẹ́ nìkan pé well ẹ lè succeed torí pọ́nù náà succeed ò túmọ̀ sí pé ṣẹ̀rí àlọ́wọ́ sí torí pọ́nù náà sọ pé inna Allaha la yansur hadha din bi rojulin fajir nígbà míì ọlọ́run bá adékẹ́lá yóò ràn ẹ̀sìn lọ́wọ́ pẹ̀lú òbílẹ̀jẹ́ èèyàn ó lè jẹ́ pẹ̀lú òbílẹ̀jẹ́ ọ̀nà bi rojulin la khalaqalahu fihi tí ò ní nípi kan nú ẹ̀ ẹwàjà kò tí ẹ̀ wá pẹ́ láàrin ọdún méjì ẹjà ohun tó ṣẹlẹ̀ nígbà tí tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ tí revolution yẹn ṣẹlẹ̀ ẹni wọ́n ṣe program kan ní Ìbàdàn wọ́n ní jama aula jama Egypt as a case study ebi àwọn tí wọ́n ní pé ká má ṣe ẹyẹ ká má ṣe politics tí wọ́n rí success ta ní Egypt kí ni wọ́n fẹ́ sọ nísìn tó kọ́ èèyàn sínú mọ́ṣáláṣí tí ó ń ta gáàsì wọn táyàn tó wọ́n sáyáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kóbọ̀ fún wọn gẹ́gẹ́ bá ṣe ń sọ iná o àwọn èèyàn sì ń protest náà ní o kọ́lọ́n balùwẹ̀ ṣàánú wa ọlọ́ àti tóbi lágbára ẹ̀ Rabbana atina asana. dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar Allahumma la tadana ولا دين لا قريتا ولا حاجة من حوائجنا والآخرة إلا قريتا يرحم الراحمين على مصر الإسلام والمسلمين وذل الكفر والكافرين وذل الشرك والمشركين إنك ولذلك والقدر عليه قم إلى الصلاة يرحمكم الله